ọ̀rọ̀ developer tí ọkọ lẹ́ tó wá gbalé lọ́wọ́ rẹ̀ tí wọ́n rẹ́ǹtì ẹ̀ pàtó làwọn èèyàn rẹ́ǹtì ẹ̀ àwọn báńkì lọ padà wá rẹ́ǹtì ẹ̀ wọ́n ní kó sí ọgbàládá bí ọgbẹ̀sẹ̀ òní gbaládá ọ̀sẹ̀ torí wọn kọ níṣà tí mùsùlùmí bá bára rẹ̀ lọ́gbọ̀rọ̀ máa ń tíráì láti mọ́nítọ̀ ààrẹ ó sì dúró pẹ̀lú ọlọ́run bàálá míyàn bá gbà lọ́dún mẹ́wàá ọ̀kan ti ẹnu yọ́dẹ́ ọdún kọ́ka lẹ́kọ́ bẹ́ẹ̀ wò ó tí ì kọ́ ọdún ń gbà lọ́wọ́ rẹ̀ kọ́ ọlọ́run sì lélẹ́yìn wọn ọ̀gbánu wọn ọ̀gbáranu ó sì máa ń ka báńkì ó sì máa ń rẹ́gí báńkì ló máa ń kàn tí ọmọ àlọ́ fi rẹ́ǹtì fún wọ́n bá gbowó yẹn gbowó ìpè òsèré ní mẹ́ àlùbáríkà òsì mẹ́ òrògbére ní bẹ́ẹ̀ èèyàn kì í fi bìkan rẹ́ǹtì fún báńkì ẹlòmíì tí làákàyè rè òpin dáadáa yóò tún máa rẹ báńkì onáṣì nílẹ̀ ilẹ̀ ń fowó síbẹ̀ ọ̀dọ̀ ẹ̀ sáfà ní fún yín ẹ̀wọ́n ni wọ́n fi rẹ́ǹtì kún alọ́nà ní nǹkan ọ̀dà a wà pọ́s láti kó sínú ọ̀rọ̀ báńkì ni a wà pọ́s láti gíní láti kó sínú ọ̀rọ̀ báńkì ni òjíṣẹ́ ọlọ́run sọ pé àsìkò kan ń bẹ tó ṣe pé sọlá àlùwọ̀sọ̀là tí rìbá ọ̀kà lé yọ̀ọ̀kà kù àwọn èèyàn tí ó mèrè bọ́ bí ó ṣe gíní wọ́n kéré sọ àsìkò yẹn láwa yìí àárọ̀ gbọ́dá sí ìwọ̀nba díẹ̀ tá a bá kó sí yẹn ọ̀rọ̀ àwọn tẹ́sí islamic bank lónìí wọ́n kó sí àbí wọ́n kó sí ní nàìjíríà yẹn sọ bí sáwọ́dì yẹn àwọn yẹn máa pure táwọn yẹn wọ́n súnmọ́ kó pure àmọ́ ti nàìjíríà yìí ó ti yẹ àkàlẹ̀ mọ́ àlè fíì bíi eighty percent sá àbí ọ̀rọ̀ káwọn islamic bank dáhùn sí yẹn náà máa kó sí ni wọ́n máa kó sí torí pé wọn ò wà wọn ò lè kí ni tó bá dá wà gan agbá pé ọkàn ni oh, eh, báńkì yóò islam báńkì ni kò sí wọn ò ṣe ti rìbá mbẹ wọn ò ṣe owó èlé mbẹ yóò kò sí torí pé kò lè dá sí àwọn onírìn báyìí lẹ́nu lẹ́gẹ́ ni central bank kí ni kí ló dúró lérí rìbá yóò bá wọn sí wọn ò bí dáa wọn sì kó rìbá wọn kọ wá fún so kátó aláwọ̀ tí wọ́n ń se lọ́dọ̀ wáyé báyìí wọ́n ní stanley bank ń se stanbic bank náà se ó ti wọ́n tí wọ́n ń se ìwọ̀n tó se bí ọ̀ wọ́n tún kàn ní dìpátímẹ́ǹtì kan fún ti ìyẹn olóyún wọn gan ẹ̀ka wà pé ká níbi sixty percent kárígẹ́rì sixty percent lẹ́yìn ó fi kéré bọ́ kó níbi ránranran kò lè kó tán atm ti ń lò òun àtàwọn rìbá wọn ò ní atm wọn ò ní kíní atm táwọn ní ọbàdà ó sì di ẹni tí wọn lọ fẹ́ gbà àbíkọ́ ní kíní báyìí àwọn tí wọ́n ní tí wọ́n kó rìbá àwọn bá ti kíní kọ́ba kọ́ tọ́jú rẹ̀ sọ́dọ̀ wọn ni ọlọ́ba ọba tọ́jú rẹ̀ ni àbí kálọ̀ tọ́jú rẹ̀ ni wọ́n ní dáwọn jẹ́ ń se ni alikọ́rọ̀dù hasan làwọn ń se wọ́n làwọn ya àwọn ń yáwó lọ́dọ̀ àwọn tí ń tọ́jú owó sọ́dọ̀ àwọn ni àmọ́ ìwọ àwọn tí ń tọ́jú owó sọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn bàbá àwọn yáwó àwọn yáwó lọ́wọ́ àwọn ni kí ni wọ́n gbà wọ́n tọ́jú owó ni káàgbà kí wọ́n ṣètì ẹ̀ síbi fọ́ọ̀mù wọn bẹ́ẹ̀ pé ẹ̀fẹ́ yá wa lówó ni o wọn náà tó bá mú àwọn yá wa ni o àánú ṣe dá padà fún bó ṣe fẹ́ dá padà fún ọ nínú àkọ́kùnrin asad ni pé kí èlé ọmọ wà ń bẹ̀ kí o sì dá padà fẹ́ nìyẹn tọba tó dá padà fún ọ náà o tó lè ṣe dáadáa fún un lẹ́yìn ìgbà tí o bá dá padà bàtọ́ bá dẹ̀ ní ìdìrẹ̀ náà ni kò ṣe kí ni kò kó fún ẹja mú yín o bàtọ́ bá ní ìdìrẹ̀ ni kò kó fún tí ẹ bá dé báàgì tí o ti gbowó lórí ẹnu atm ó ti yé wọn lè ti gbowó síbẹ̀ lóòótọ́ ọ àdébẹ̀ ọ̀bánirówó gbà sí islamic bank àwọn olókòwò tán àwọn onírìbà o lè bá àrò owó ìgbàjọ mẹ́ta lóòótọ́ ẹlẹ́mí nínú pé bẹ́ẹ̀ condition ni but condition kọ́ torí pé ìkún òlówó lọ́wọ́ àwọn kan lẹ̀ wọ́n lówó so àmọ́ àwọn kan ló ti kéde pẹ́ palẹ̀ mọ́ owó yẹ kó bẹ́ẹ̀ ní òjò kí owó rí gbà téèyàn má dẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ yẹ kó padà rẹ̀ jì láì ní gbogbo nídìí wàhálà kan wọ́n sì lówó lọ́wọ́ wáyé tọ́yẹ fẹ́ nìyẹn ò tó ní lówó yẹ gbà. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan méjì ó lè máa ṣẹlẹ̀ torí ìdí eléyìí ni pé àsìkò rìbá àmọ́ èèyàn gbọ́dọ̀ gbìyànjú àti sákò bẹ́ẹ̀ wọ́n gba interest yẹn kájẹ ló sẹ́ni òun lo báǹkì tí ọjọ́ báǹkì rìbá náà wọ́n gbà á kó sì lè kọ́ ma kọ́ sákun lójú méjèèjì kọ́ dẹ̀ má bá wọn sòwò papọ̀ tọ́mádé láwọn ọyọ olówó mọ́ ya gbogbo ẹ̀yìn tẹ̀sí bísínẹ́sì ẹ̀yìn olówó lọ́wọ́ èmi ọmọ tí máa ń sin yín o ọ̀pọ̀lọpọ̀ yín náà máa wá ya ṣọ́ọ̀bù yín wọ́n ní abẹ́ ya yín lówó torí wọ́n ti gbé bísínẹ́sì yín lókè àti ní aya sí wọ́n náà tí máa tó ṣe léyìn tó gé ní ẹ̀kí ó ti yé àwọn sọ fún ọ ìyẹn máa ń yọ pé níyàwó yọ ni ọ̀là kó lè sẹ́ni gba kó lè sẹ́ni gba géènì yọ géènì o. àwọn ní businessman lónìí business woman àwọn ní àwọn yín máa ń lọ bá jù ẹ mọ ìyàwó lọ́wọ́ wọn tó bá gbé wáyé lówó di kan wọn bá tọ́lọ̀ bá fún yín tẹ́ ẹ̀ fi lówó débi tẹ́ ẹ ní agbára yín kọ́ ẹgbẹ̀rún irú yín òun náà ṣerú bísínẹ́sì yẹn tí ò mékẹ́ ẹ̀yin wá tó fẹ́ kó búùmù sí i sẹ́yìn lágbára yín ló fi búùmù débi tó búùmù yẹn ni ẹ agbára yín kó wọ lọ́ọ̀ nìí torí ẹ ẹ mẹ́lẹ̀ fẹ́ lọ yáwó pé bísínẹ́sì ó dẹ̀ kí n rí kí n mékè tí má dẹ̀ mékè lásán gan náà àti má tó gbowó yẹn lásán tí má tó fi ṣe fáwọn mùsùlùmí nínú ọlọ́run yẹn wọ́n á rí pé fẹ́ẹ́ ní bísínẹ́sì yẹn wọ́n á ní pé owó dàbí sí one hundred million ni ẹ̀yin lọ sí ní twenty million lọ yìí àfi ká lé kínní ìdáwọ́dẹ̀ tó ń lo owó dẹ̀ tó máa wà àwọn mùsùlùmí tó máa gbádùn ládùúgbò yìí ọwọ́ akọjá sí báńkì ó ní bára dà bọ̀ lórí ìwà bàbá rà bọ̀ bóyá yọ ọkọ̀ lè gbẹ́nu ẹyọ kọ lọ́gbọ́n torí ẹni pé ẹni tí wọn rán ara wọn yẹn oríire wa ni bóun tó wá nígbà mí yọ sàkó mbẹ àmọ́ ọ̀tún bá bá ara wọn mbẹ ó tún wọn á lé sí eré mú wọn yọ wọn á lọ jìnnà sí ọlọ́mọ sèdè wa bẹ́ẹ̀ torí ẹ̀jẹ̀ ọ̀dà kàjá wọn kò bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wọn kò bẹ́ẹ̀ ọlọ́kọ̀ sàkó wọn lẹ́yìn wọn làǹtà ó lo machine mọ́ lọ́ṣà tó machine yẹn ó máa ń gbóni dìrìbà èèyàn kan nínú ẹni tó wá sí machine yẹn machine yẹn tó wá sí port bí àṣọ wa ń tàbí káàkiri gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bí àfọ àlejò àti àfà ẹ máa ní ìgbà ìfọkàntán àti tẹ bá gbé pọ̀ṣẹ́ tù yín ẹ máa lè gbé sínú yẹn tẹ bá tẹ gbé pọ̀ṣẹ́ tù bí a kọ́kọ́ bí a fi machine yẹn láti fọ́n rẹ̀ wọ́n gbé fún wọn ní seven hundred thousand bí wọ́n ṣe rí gẹ́gẹ́ bí àfáà pé ọmọ àìdè sanwó yẹn tó wọ́n tó ìrìn abalẹ̀ pé àfáà kí ni kò ń ṣe pé because màṣẹ́ tó máa ti ṣiṣẹ́ yẹn náà kò ṣiṣẹ́ mọ́ ẹni tó dẹ̀ ní olóró rẹ̀ dì àti tó ṣe but àyè tó ń béèrè sí ni pé wọ́n kò wọ́n gbà ẹ pé ọmọ dẹ̀ gbà gbọ́dọ̀ lọ kàn máa fowó sí tó wọ́n béèrè kọ́ṣẹ́ pé kí nìkan tí bóun ṣe wà ní ṣọ́ọ̀lá nínú na ya kwashe sabi àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó yẹ kí ká gbọ́ yé dáadáa tá a bá dẹ̀ ti gbọ́ yé àwọn kò sí lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́mọdé àkó sí o ọ̀rọ̀ aya purchase ẹ̀rí kó kọ́ méjì nù aya and purchase ẹ̀ ti kó jìbìtì nù ọ̀ aya rẹ̀ kó tó purchase yẹn ó jìbìtì nù èyàn máa ń purchase direct ni àbí kọ́ háyà ìtura fẹ́ sí mẹ́ẹ̀ kó mú un àmọ́ ọ̀gá lọ níbi òwò gá lọ ní háyà lọ sí purchase so ìṣekúṣe nù olùkàgbọ́ yìí. agbọ́ni pé a ní ìdàgbà ti gbọ́ àwọn kí pọ̀jù káyé tá a yìí tá a fẹ́ sọ yẹn. bí n bá rajà kan ní fifty naira mo lè ta ní two hundred naira àbí torí ẹ sábúrú wọn bẹ ń bẹ ẹni tó ti gé ni tọ́ra márùwá four hundred thousand tọ́wọ́ ta ní seven hundred thousand kò sábúrú ń bẹ torí ẹ má fi hàn sọ pé wọ́n fowó lé o kò fowó lé òun lọ́lọ́ ra ní gíní four hundred thousand ó sì fẹ́ ta ní seven hundred thousand ó sì ní ọmọ sanwó díẹ̀ díẹ̀ kì í ṣe bẹ̀yẹ lábúrú káwọn àsìkò tó ní wá dìgbà mí ìjọba wí wí báwọn tẹ́lẹ̀ ń bá a dégbà ẹ̀ tó wà rọra ìjà báyìí kọ́ tó wà tàlẹ́ yìí báyìí kọ́ ẹ̀ sì ní wọ́n níbo la burú ń bẹ níbi ayé àkọ́ṣe níbo ni aburú ń bẹ ẹ jẹ́ ká bọ̀ wàrà ká gbọ́ yé. àkọ́kọ́ ni pé ọgbọ́n àrékèrèké ni ayé àkọ́ṣe kí wọ́n gbé ọgbọ́n àrékèrèké. mo fẹ́ tí máa bá yín pé ẹ̀yà mi lówó mo fẹ́ fi ṣe business ẹ̀yà mi ní four hundred thousand kì í fi ṣe business kẹfì gba seven hundred thousand yóò clear sí ibi kíni rìbá ni àbí kò lè clear so ẹ̀yin lè bẹ̀rù kẹ́ mọ́ bẹ̀rẹ̀ sí èmi náà lè bẹ̀rù kíní mi ò ṣe. ní àwọn òkè ọ̀nà wọn la lè gbé gba o hmm, tí wọ́n ní wọ́n yára báwọn nìyà kí n máa rú wa àtọwọ́ márùwá àtọwọ́ eh, tamak àbí tamak lè máa gbé àtọwọ́ tamak yóò kù sí àtọwọ́ òwe àtọwọ́ nọ́mbà ẹ̀yà wọn ní tàbí kìfìrà márùwá tí bá sì ní fún yín ní sẹ́wọ̀n náírà ẹ̀ nífẹ̀ẹ́ gbà ẹ̀ ní rí bani èmi náà gbà pé rí bani nífẹ̀ẹ́ sí rẹ̀ tí bá rẹ̀ tó lọ bá nílẹ̀ àwọn ti náà gbé ẹ̀yà mi ní báwọn náírà kìfìrà márùwá kí wọ́n fún yín padà ẹ̀ ní yá mi ọmọ ènìyàn ò ní yá àkẹta báwo ló ti fẹ́ sẹ́ padà méjèèjì ni oníṣẹ́lẹ̀ ọba òkè ọ̀dà ẹja lu àlùmọ̀kọ́rọ́ yìí àlùmọ̀kọ́rọ́ yìí àlùmọ̀kọ́rọ́ yìí káwọn fẹ́ lò ó ní kíni yóò wà lọ́ba pé mo nídìí márúwá ṣé wọ́n ta márúwá ni níjẹ́ wọ́n lọ pàtẹ márúwá sílẹ̀ yìí kí ló àmọ̀ tó ń ta báko ní ọ̀rọ̀ tó wà ló ní márúwá ọ̀rọ̀ kan wọ́n jàre òun ló dìbò afúnkìnì ẹ bíríkì là títún sí kíni títún sí wò márúwá mi ọlọ́run sọ abẹ ìwọ ò ní márúwá ọ̀tá márúwá ó túmọ̀ sí pé ọ̀fẹ́ yá ni owó kó o fi gbèlé ni ọ àbọ̀ sọ́jà etí rẹ ti nà pé seven hundred thousand seven hundred naira three hundred three hundred thousand naira wọ́n máa lé lérí four hundred thousand láàrin ọdún kan owó tí mo kú dà sí báńkì tẹ́lẹ̀ mí níbi ẹ̀mí ṣe business torí ó dèbí ṣe business ní ọlọ́ kó kò ní mú owó business yẹ àwọn owó kàtí kàtí lọ́jọ́ síbẹ̀ kí jésù máa ń rówó màá kàn kọ́lé mi àbí kébé àbí tí máa rí kéré kàtí mo fẹ́ lò fún owó yẹn lọ́ kó àìmọye àwọn èèyàn ló ti kó sí gan jìdá àdáàlù súnà àdáàlù súnà àdáàlù bíi àgbogbo ẹni ti kó sí jìdá. yóò wá lọ kó owó yẹn jáde ikú ní tíbi ṣe tẹ́lẹ̀ ìwọ ṣe dá sí bísínẹ́sì wo bísínẹ́sì tọwọ́ ààrẹ kọ́ dá sí kọ́ owó tó fẹ́sẹ̀ lẹ̀ kò yí sọ owó tó fẹ́ fi ṣe bísínẹ́sì ni kò ní kó kalẹ̀ torí kọ́ mọ̀ pé mo ní tíbi owó yẹn ṣe tẹ́lẹ̀ tó bá kó yẹn jáde.

wọ́n ní ẹ̀jọ̀ lónìí tẹ́kùn yìí inú tẹ́kùn yìí wọ́n ní eleven thousand ní ẹ̀ta fún mi pẹ̀lú òkúta ọlọ́run ba lóṣù tí ń bọ̀ máa máa fún yín sẹ́yìn bọ́ọ̀lù ọ̀rùn fún àwọn èèyàn tí wọ́n ta tẹ́kùn láwìn ju kọ́yà yẹn kan ní five thousand lọ kọ́ta tẹ́kùn rẹ̀ láwìn ní ten thousand ọ̀yà arára ju kọ́yà yẹn ní five thousand lọ torí bá lọ́dọ̀ ó gbà kó wọlé àwọn bá lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ni ó ti gbà kó ìka ti wà nínú rẹ̀ yóò fẹ́ ta yìí ọwọ́ ayáwó lọ́wọ́ ẹ̀ ó sì yáwó lọ́wọ́ rẹ̀ tán wọ́n bá tún ní pé owó ló ní ọwọ́ yá àṣà ọ̀rajà lọ́wọ́ ẹ̀ bó sì rà á tán pé owó lòun ní ìdíwọ́n àgbẹ̀tò máa ní kọ́ yáwó lóko níyàwó wọ́n tún sọ pé sẹ́ra kí n ta fún yín padà <laughs> ẹ̀mí kọ́ láti bọ̀ kó owó ló lé nìí ọba tó ta fún ọ ní ọba tó ta fún padà yẹn bára ní tàṣà lọ́wọ́ ẹ̀ òun náà lọ tajà fún yàrá òun náà ló tún rà padà ní àlùmọ̀kọ́rọ́ yìí ni wọ́n lò ẹ̀yìn náà ni wọ́n ń pe olówó bẹ́ẹ̀ rìbá ni àbótó wa lọ tà fún ẹlòmíì ó kì í ti máa ń kí n tà fún yóò ti gẹ́ẹ̀tì mi kí mo fẹ́ yọ ó ni wọ́n bá kọjá sí ọ̀dọ̀ ẹlòmíì kò sí wọ́n tiẹ̀ ten thousand náà mo fún seven thousand wa seven thousand ló kún nídìí tẹ́lẹ̀ fún seven thousand wa irú yìí wọn tàwa rúkú ni wọ́n ń pè àmọ́ rò yẹn àwọn afáàmì gbà wọlé àmọ́ ìtọ́ dáa ni pínpín òjìnà sí tọ́ ibi táwọn ń lọ ẹjọ́ ọlọ́sẹ̀ ayápọ̀ṣẹ́sì akúrútọ́pọ̀ ńbẹ́ ìkan aṣọ yìí ìkan ni aṣọ yìí tọ́ ẹ wá já kọ́ ọmọdéyàwó tó ṣe pé tó bá ti fi ṣe ayápọ̀ṣẹ́sì tọ́ ọ bá tiẹ̀ fẹ́ sí tí yóò fi jẹ́ tí ó lọ nínú ẹ̀sìn wa tó bá ti jẹ́ pé ọ̀lọ́jà yẹn lọ́wọ́ tẹ́lẹ̀ èyí dẹ̀ tarú ọjà yẹn ẹnìkan lọ́kàn wá ká ọmọ ilé iṣẹ́ ọ́fíìsì ló ń ṣe abátúndé ẹni tó ṣe kí ni tí ebi máa ń wá sòwò ibi tá a ti ń sòwò àyẹ̀wò àbọ̀ ọlọ́ra fún wọn ọmọ gbowó tiẹ̀ òun sì ṣiṣẹ́ ọ́fíìsì tó bá wá fẹ́ ṣe yẹn mọ́jẹ̀mú tó dé ni táwọn bá padà gbé kalẹ̀ pé tọ́ ọ̀dà abájẹ́ lẹ́tẹ̀ẹ́ sí kẹfẹ́ sí láyé láǹfààní ọ̀dà mọ́jẹ̀mú yìí mọ́jẹ̀mú yìí wá ní ẹni tí ó pè yóò múra. àkọ́ ni pé kẹ́ ẹ tó lọ́ra márúwá tẹ́ni bá wá bọ̀ pé kọ́ lọ́ra márúwá tọ́wọ́ bá lọ́ra mọ́rúwá fún ẹni yẹn ọ̀ gbọ́dọ̀ wà nínú ẹni tẹ́jọ́ lọ́ra mọ́rúwá ẹ̀yin wá bá mi ikúti lọ́ra mọ́rúwá fún yín táwọn bá lọ́ra mọ́rúwá ọ̀kọ̀ọ̀kan o èmi ni mo ní wàhálà èmi náà nílò sí kíni nílò sí wàhálà yẹn wá fúnra mi ìbá àmọ́ ìjòkó nínú èsì jù bẹ́ẹ̀ lọ àbí kí n ráwọn ọmọ sẹ́mi kọ́wá ni ó kówó fún gárúbà tọwọ́dọ̀ rẹ náà nítorí ọ̀rọ̀ òun jẹ rìbá díẹ̀ díẹ̀ nù torí pé tó bá yẹ kó jà rẹ lọ fẹ́ tà tẹ́lẹ̀ tó ń tà fúnra rẹ sóhun náà ẹni tó fẹ́ kọ́sọ́mọ̀ rẹ lẹ́nu tó lọ́wọ́ rà wá ni ẹ̀dá àwọn lónà kò ní jẹ́ bẹ́ẹ̀ láéláé kọ́sọ́mọ̀ rẹ kọ́ torí ìwọ́n náà lọ́lọ́ rà àwọn àlọ́ fẹ́ kó kọ́ lọ́ra ẹ̀ sọ́kọ́ sẹ́ńtà sẹ́ńtà kọ́ra àwọn mú máa ń kà kọ́ gbọ́dọ̀ kó ọ̀ gbọ́dọ̀ ẹni tó fẹ́ ra ẹ̀ gbọ́dọ̀ participate ń bẹ̀ rárá ó sì lè kọ́ mọ́. kọ̀kọ́ participate mẹ́ ó lè jí olùbẹ̀ fún wa o bí sáré ta nù ẹ̀yìn ni àmọ́ kọ̀kọ́rọ̀ lọ́bẹ̀ gbọ́dọ̀ lọ sí kẹ́kẹ́ kọ̀kọ́rọ̀ dá sí ọ̀rọ̀ àtẹ ọgbàwé rẹ̀ wálé ní tuntun mọ́jẹ́ máa ọkọ nù mọ́jẹ́ àmú yà kejì ni pé etí rẹ̀ ti nà pé tí ọ̀rẹ́ ni máa lé àárín oṣù ọdún kan owó tó lò ẹ wá gbọ́dọ̀ ní mọ́jẹ̀mú kalẹ̀ síwájú pé wá o ní mo fẹ́ rọra fún ọ yìí o tí lọ́rẹ́ ta níbi ilé o ọmọ ajẹ́sẹ́ máa yàn lọ́ba ara òkè tó lọ́ra o tó bá gbà bí ọba gbà kọjá ti mọ̀ ọjà tí o tí ì dé ẹ̀ ní dúnadúrà rẹ̀ kalẹ̀ irúgbà tí máa ń dúnadúrà àrùn yẹn kalẹ̀ yìí máa ń níbi tí máa ti ń wá kẹsí bí irú eléyìí ẹ gbọ́dọ̀ dúnadúrà kalẹ̀ orí mélòó orí méjì ẹlẹ́ẹ̀kẹta pé ẹ gbọ́dọ̀ dúnadúrà kalẹ̀ òun wá ni pé ẹni tí ọbẹ̀ tajà fún yìí tó ti lọ fi seven hundred ni àbí tọ́ ọ gbé ọjà yẹn dé ẹ̀ kí ló ń rà kalẹ̀ o ìwọ ló sì lọ rà á wá tẹ́ ẹ bá wá gbé ọjà yẹn dé ẹni èyí kìí ṣe dandan ni fún kọ́ra lọ́wọ́ rẹ̀ padà sọ̀rọ̀ tó bá délé tó wá dúró dúró ọ wá dé ọ wá ní seven hundred thousand ní sí seven hundred thousand lẹ́kùn máa ń tà wọ́n náà kú máa fi seven hundred thousand ní ọ ah, ní five hundred ní ìmí ọ̀sán o ẹ̀rọ gíní ẹ̀ máa kò ní pè mí sọ̀kún ó dìkà tó dìnà dúrà kọ́ wá ní kọ́ wá ní àtẹ̀bà ti lè gbé kalẹ̀ five hundred thousand mi ní gbà o kọ́ wá ló wà báyìí ìlérí ẹ̀ kọ́ rà kọ́ bọ̀rọ̀ wà báyìí ìlérí ẹ̀ torí pé ọ̀rọ̀ òwò lẹ fẹ́ ṣe kọ́ ní kó ti jàǹbá rẹ tó bá fi nígbà kọ́kọ́ jàǹbá rẹ tó bá yà wọ́n pé kíni ó jàǹbá rẹ ìwò ti ń dẹlẹ́sẹ̀ lù torí pé ẹni tí yóò sẹ̀ ọ́ ló ń fi ẹsẹ̀ kan ọjà ló fẹ́ ta ọjà sì ní ọgbàkọgbà ni alibayiyaani bilikiya so o sì mọ̀ pé ẹ tẹ̀wá ti tẹ̀wá ti dúnadúrà síwájú ni tẹ̀wá kàdé pé kàdé dúnadúrà ẹnìyẹn ni ó lè fáwọn yẹn wá sẹ́yìn òkú ti rà á mélòó jẹ́ wọn ó mẹ́ta ẹ̀kẹ́rin tó wá ni pé àwọn aláyàpọ̀ṣẹ̀ sì ní ìwé ọjà yẹn.

kébìrì kan ti gọ̀ yín pàtẹ́yìn náà kẹ́ ẹ̀ lajú ẹ̀ sì fẹ́ dó tiẹ̀ sí ọlọ́run ọba báwọn ní kòtòlù kọ́ bá sálọ ní kọ́ bá kí mú ọjà lọ́wọ́ rẹ kí wọ́n bá sálọ kí wọ́n kọ́ àwọn onímọ̀ra bí tó ti rárẹ̀ káàkiri lónìí ṣé ó mọ ìgbé rìsì ti dán lọ́wọ́ ni láàmì tó rárá rẹ jù àmọ́ àwọn aláya pọ̀ ṣẹṣẹ nílé yìí wọ́n ti kẹ́ni yóò tọ́jú rìsì sọ̀rọ̀ ìjọba tó sanwó pẹ́ẹ́lì ọdún aláboru mi tàn tó máa ń ṣe náà kúrò tó máa ṣe ní gbégé ni tí ọba arówó san láàrin ọdún tí wọ́n dá oríṣi mẹ́fà dáadáa àbọ̀dún kan dáadáa wọ́n bá tún gba amọ́rúwá ní ọwọ́ ẹ̀ obìnrin pé a kò ti sign agreement bá tẹ̀lé ti rówó san. àwọn ọmọdé ẹ̀wọ̀n yẹn pọ̀ díẹ̀ díẹ̀ là kó wá mi tọ́lọ̀ náírà tì so ọba kó sí kó tètè yá owó dáadáa o kọlọkọsọ wa ní níbẹ̀ nínú àwọn nǹkan tó tún jọ irú eléyìí òun làwọn òun míì náà tí wọ́n máa ń ṣe bíi kí wọ́n tajà fúnra wọn kí wọ́n gbé márùwá fúnra wọn nísìnyí kí wọ́n ní pé mo gbé fún ọ o ìwọ náà máa tún ṣe ẹ máa gbọ́ o ẹ̀hìn alhamdulilayi a ah, pọ̀ ṣe kan nìyẹn náà àmọ́ ọ̀nà tó o máa ń gbà wá ìwọ̀n kọ́ tẹ́ máa ń pè lójú méjèèjì ìwọ̀n kọ́ tẹ́ máa ń pè lójú méjèèjì bóyá lábẹ́ alápọ̀jù náà ti máa ń sìn yẹn tó bá gbé máa rú àwọn àwọn orí mọ́ṣínì fún yóò ní ọmọ dìlíbà bóun wá one thousand naira lójúmọ́ yóò wá ah, ní pé dìlíbà ni wọ́n ṣe ìdìlíbà nìyẹn one thousand lójúmọ́ tó bá bàjẹ́ dáná mọ̀ tó ṣe ẹni tí fi sẹ́yọ̀ sí kíni ẹ mọ̀ tó ṣe eré ibúlẹ̀ mi ṣàyọyọ. ṣé bí wọ́n lu ní ọ̀rọ̀ yìí náà gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù tá a gbalé lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn ń jà mẹ́yìn láyé yìí o torí pé àwọn èèyàn wọn ò lọ́pṣọ̀n ẹlòmíràn dálé kí á báyìí jàmbá ó ti jàmbá báyìí kò ní gbàrún rẹ̀ mọ́. lálọ́ọ̀dọ́ wa ní pé ilé ilẹ̀ pàánù tó ti bàjẹ́ yẹn ilẹ̀ ìtẹ́láṣẹ ilẹ̀ dáwúrà ọjọ́gùn mayá. ó sì máa débẹ̀ tí wọ́n níjọ́ ìwọ ìwọ ìwọ lálọ́ọ̀dù ìwọ lálọ́ọ̀dù níjọ́ tí wọ́n lọ rẹ́ǹtì àga tẹ́ǹtì lọ́dọ̀ àwọn jíjà kan ṣé ìwọ ló tún ṣe àbáwọn tó ní tẹ́ǹtì ló tún ṣe. títsà akásíwọ̀n tó títsà yẹn sí ni ó sì jẹ́ pé táwọn náà bá gba lọ́wọ́ rẹ ọ̀ á máa sọ pé ẹ̀yin tẹ́ láti ẹ̀yin náà lọ tún sí ẹ̀ ẹ̀yin náà dáwó ń bẹ̀ ẹ̀yin ọ̀ ti bàjẹ́ nìyẹn màá fún yín lóyún báyìí ẹ̀yin náà sì kiri táwọn tẹ́ láti ọ̀bá wọn lágbára tó gbà ká mú wíkọ̀ mọ́bà dá ọkọ̀ òun lé wọn gbà wọ́n gbà lálẹ́ kẹ́yà wọn. ní èyí ò tiẹ̀ fẹ́ sin kankan bẹ̀ náà ni èmi kí wọ́n á pàtó òun kúrò láti yọ ìdàrí dàpọ̀ àjọ àgbẹ̀rẹ̀ àti kọ́mẹ́tà tó dúpẹ́ tó dúpẹ́ lákòókò gbogbo ẹjọ́ ìgbà kìlómítà láti kọ́mẹ́tà lẹ́sẹ̀ ẹ̀ bá wọn gbà á gbogbo yín ẹ̀yìn èkó máa yẹ irun yín àwẹ̀ yín ẹ̀bí ta ká sì jọ gbẹdà kìá mà. ẹ̀yìn agreement àti commission landlord àkókò ní ká kọ agreement sí ẹlòmíì sọ fún wa sọ fún báyọ̀ ní ẹ̀wọ̀n olówó lọ́wọ́ náà fi sọ fún màtáwọ̀ kọ́lé ah, ọlọ́mọsà kọ́lé fún mi kí n fi ṣe dára fáwọn èèyàn ẹ máa sọ wọn pé àwọn náà ti rí tọ́jú ọmọ bẹ́ẹ̀ tá a sí kọ́nà ọmọ náà wọn lọ́wọ́ dábì kú lérí rẹ̀ nílé dáadáa yẹn. láti tó kò lówó lọ́wọ́ rẹ̀ tó bá lówó lọ́wọ́ bàtí ẹ̀ bá ń nẹ́bi tó ń nẹ́bi ten million tó fi kọ́lé ọ̀hún ti fi kọ́ mọ́ gbà kí mẹ́tì kọ́ mọ́ gbà kí nìkan ẹ̀ ìgbà yẹn wọ́n máa sọ àwọn ìbúkà tí ò wúlò àṣẹ ní ẹ̀ ẹ̀ ṣe gbà á àlọ́ kẹ́nìkan lọ́ra mọ́tò oníṣìí wọn á ní àgbà agirimẹ́ǹtì àti kọ́míṣọ̀ lọ́wọ́ rẹ̀ sínú rẹ̀ yóò ní pé àbó àbó àbó láńlọ́ọ̀dù yẹn lẹ́sọ̀ fáwọn yẹn pé ó dà pé rí ọ̀ pé àbó mú pè mí ni ẹ̀ sà agirimẹ́ǹtì àti kọ́míṣọ̀ fún ẹ̀. kí ló dé tẹ̀yìn wọn gbà lọ́wọ́ àwọn èèyàn ebi ọjà nìyẹn ọjà lélẹ́yìn náà àbúrò dàwọn tó ti lọ rẹ́ ti chair one time as agreement o owó agreement chair ọ̀dẹ̀ padà sí mẹ́wàá á lé tọ̀ ṣé àkọ́kọ́ ẹjọ́ sí yẹn ẹ̀sán agirimẹ́ntì ọ̀rẹ́ ọ̀rẹ́ náírà fún ẹyẹ kọ̀ọ̀kan agirimẹ́ntì kẹrin àbí fífi náírà kóbù kéré fífi náírà fún ẹyẹ kọ̀ọ̀kan mo rò pé òsítọ́ wọlé ẹni yẹn lérí tọ́wọ́ bá lè gbó kí wọ́n kà kó àjù ẹni gbọ́dọ̀ pé léyìí kàkà tara pọlọ rẹ̀ kì í mú agirimẹ́ntì wá fún chair ti commission. Eh? àbí kúlíkúlí ọlọ́kọ̀ sọ wa bẹ́ẹ̀ torí ẹ̀ ni pé ẹni tó gba tọ́ra tó tó gba eh, eh, machine lọ́dọ̀ rẹ̀ ọ̀kadà lọ́dọ̀ rẹ̀ wọ́n lè máa deliver tó wà lónìí kọ́ máa tún sí wọ́n ní sẹ́bi pé owó tí wọ́n kọ̀ pọ̀ náà wọ́n lọ́wọ́ tún sí o ọwọ́ wọ́n bá wọn bá ìbùdó máa ń deliver wọn náà lè gbà lọ́wọ́ rẹ̀ hmm. ṣe lọ́tọ́ pẹ̀lú wọn bá wọn bá ìbùdó kọ́ wọn tún kàn rẹ̀ sí tó bá nẹ́tẹ́ kọ̀ wọ̀ sí béèrè lọ́dọ̀ ẹni tó ní kọ́ra mọ́ni ọ sáànù rẹ̀ débẹ̀ pé wọ́n náà wà lè ṣe tẹ́kọ̀ bọ̀ yẹn kò lè kò sí nù torí pé ọ̀rẹ́ntì kìíní yẹn lọ́wọ́ ni ọ̀rẹ́ ti sanwó rẹ́ntèjì fún ọ̀wọ́n lọ́mọ àtúnṣe bí ẹni tó lọ rẹ́ntì chíà lọ́dọ̀ èèyàn ni ó ti sanwó tó bá bàjẹ́ ọ bàjẹ́ sí iṣẹ́ rẹ ni owó tó ọgbà náà lọ́dọ̀ ṣẹ́gẹ́ ni ló fi tún sí irú yìí wọn lára ọ̀nà tẹ́ẹ̀ fi ń jẹ owó àwọn èèyàn níjẹkújẹ ni àwọn àtàwọn èèyàn ló lọ́pṣàn yọba gba kámú yọ sáfìsì mọ́sìn ẹ̀yìn lọ́wọ́ yọ sáfìsì ọ̀kadà àfọwọ́ rẹ̀ yóò fi sí ẹni tí wọ́n ní mi sí nísìnyí yọ gbà lọ́wọ́ mi ẹ́ lọ́wọ́ sàṣọ wa mẹ́ o ẹ máa sọ fáwọn èèyàn tó wọn bá gbọ́ tọ̀ ẹ̀yẹ gba kámú kọ́ lọ́wọ́ bá àmọ́ tẹ̀ bá sọ fún ẹ̀yìn náà ràn wọ́n lọ́wọ́ torí ẹlòmíràn ọ̀ká ìdá ni báyìí sọ̀rọ̀ àgírímẹ̀ntì dò ní ẹlòmíràn ọ̀rẹ́gẹ́ni ọ̀ká ìdá ni kọmíṣàn tó dáa díẹ̀ látara mbolo ti dá òkè sẹ́kọ́ lára lọ́dà fún o ọ́ dà fún àwọn kíá tí kíá àwọn agent kò dá fún landlord ó sì lè kọ́ mọ́ kò dá fún landlord ó sì lè kọ́ mọ́ mo rò pé àárín yìí báyìí sọkọlọ máa kọ́mọ́sá sàlékún dáadáa wa wọ́n lọ àwọn tààlà àlà náà náà sọ̀rọ̀ ti gbọ́ yẹ́ báwọn.

gbogbo nu ẹ gbàtúfẹ́ gbé fún ẹ kò sí ọ̀rọ̀ tó ṣe wó dáadáa tòbàdẹ́ ni ẹ wá ń lò nígbà tó ń lò lọ́wọ́ ni ó ti ni ó ní fort ẹbẹ yé sọ nígbà tó ń lò ló ti ní fort tó abẹ́ fẹ́ yìnyẹn padà nígbà tó ní fort wá ní para bàtí kó gbé fún ẹ kó gbé fún ẹ kó pé ni ìwọ náà máa fi padà fún mi kó pé tó bá fi kó repo sí kó pé kó wá padà kó wá repo tó kó máa ra epo sí padà bẹ́ẹ̀ kẹ́ ṣàlàyé náà fún yìí. gbájú ẹ ni èrò rí gbájú ẹ sì mú kí o nígbà gbogbo ìfọwọ́ rẹ kó sí ni tọ́ba dá padà lọ́wọ́ rọ̀ sí kíni. wọ́n sì máa rọ̀ kó sí kó o retí pé kí mọ́ṣínì wa ṣiṣẹ́ kó ọ̀rọ̀ burúkú ni ìwọ́ tó o ní sẹ́nà máa rọ̀ kó sí nǹkan rẹ̀ èkó tí wọ́n lò lójúmọ́ wọ́n lọ́sẹ̀ kíni lọ́ọ́ rà sí. ipò yẹn wá tán sí iṣẹ́ rẹ̀ ni owó tó ra mi sí ọwọ́ ló bí omi tó pé ni ìròrí burúkú ọgbọ̀nà dá padà fún ọ ní irú kíni yìí o ṣé ọ̀kadà tí ó lè múfù lọ́wọ́ rẹ́ǹtì ni àbí ètò lè múfù ẹ̀dá mi ló ebi tí ìwà ló polówó kò lè múfù ètò lè polówó náà lọ́sẹ̀ kíni tọ́wọ́ sọ̀rọ̀ kò lè polówó mẹ́ ẹ̀yà àsòwò mi lọ́tọ̀ ni èyí tí ò ní múfù mo o tí wọn bá sì dá padà fún ọ yọ dé yìí tí ò ní múfù padà fún ọ àwọn yìí tó fẹ́ múfù lọ́fẹ́ rà epo gbọdọ̀ wá bẹ̀ tí ìrẹ́kẹ́ wá sí bàjẹ́ lérí rẹ̀ náà kọ́ ní àfikẹ́kọ̀ọ́ bàjẹ́ tí mo fi gbé fún ọ eríṣẹ́ rẹ̀ ló kú sí ẹni tó o bá gbé sẹ́fún kókò iṣẹ́ ó ti di àmín kò lè dá àpàrà fún ọ àyàfi tó sí pé ní òun lọ́wọ́ careless tí kìnìyàn fi ṣe kìnìyàn tó fi bàjẹ́ ìgbà yẹn náà dá padà. ìgbà yẹn nye ọjà padà ọba bá gbélé fún eh, tenant nísìn òun lọ ọwọ́ lọ yọ windo rẹ̀ ọjà ọwọ́ ṣubú lu wíńdò ó ti yẹ windo wa já àbílẹ̀kùn wa já yóò kàn mí síbẹ̀ windo ló gbó fúnra ló fún dànù ní Ah, àwọn alálọ́ọ̀dún máa wọ́n máa ń dán kan wọlé yìí ọ̀rọ̀ àìmọ̀ ìjọ tálẹ́kùn ti ń gbé kinní àwọn tẹ́nàtì káàkiri tẹ́kílá ọ̀dọ́ ẹ̀dàkùn ẹ̀sọ́ ọmọ mi ti tálẹ́kùn bá gbé kinní yìí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ kí n mọ o ẹ̀dàkùn ìmìlẹ̀ yẹ kí n wá kan o kó làkóso ọ̀nà àdọ́bà náà sí ọ̀lẹ́ náírà ìwọ ni ọlọ́kan túrú ọ̀rọ̀ ń gbowó ẹ̀ ah, ọlọ́mọdé ara àwọn èèyàn lẹ́kọ́lẹ́kọ́ yìí dáadáa kó sì ti wọ́n máa lò ó báà náà bá nírú kọlọ́kọ́ ṣe rọrùn fún wa torí pípa mi tẹ́ ẹ̀ bá ti máa ṣe nǹkan o àwọn èèyàn ní tí ìmọ̀ pé bọ́yá tẹ́ ẹ̀ sọ yẹn ó yóò rí bẹ́ẹ̀ ní ọkàn yín náà kọlọ́kọ́ sì dára fún wa bẹ́ẹ̀ kọ́ wa ṣe rọrùn fún wa torí ẹ̀ ni pé tí nǹkan yẹn bá bàjẹ́ kálẹ̀ nìyẹn lọ́bàá mọ̀ mọ́ bàjẹ́ ó ti pọ́n àwọn bàjẹ́ èèyàn tó kó lórí chájá àbá kan ìyẹn máa ń jòkó lórí náà náà nípìnlẹ̀ rẹ̀ ó sì jòkó lórí ọkàn ọba kọ́kọ́ sí ní owó ẹnu ẹni yóò ní dápadà o àmọ́ ìsìn òun lọ́wọ́ mú chai ọba ọba ọba fìrí gbá bíi ẹsẹ̀ rẹ̀ bá kan ọ̀rà ọ̀rẹ́ tiẹ̀ nílòótọ́ àbóṣekí ni ọ̀rà mi mo rò pé àgbọ̀yìn yẹn yé báyìí so èyí tí a bẹ̀ lẹ́yìn síwájú rẹ̀ wọ́n ní ká fẹ́ ọjà àrọ̀jà pé kọ̀dà nù ọ̀dà o ń lọ burú mẹ́ẹ̀ mo mú fìlà wa wọn náà sì mú fìlà wa a sì fi rárá wọn wọn gba tèmi náà gba tèmi kí ló burú bẹ kò ló burú bẹ o. ọ̀bọ̀wọ̀kùnrin tó bá rí bíbí làtẹ̀mí wọ́n wọ́n ju tiẹ̀ lọ ó ti yé ọ̀bọ̀wọ̀kùnrin kò sí tó burú bẹ tó bèrè lọ́ra ọba musa ti nọkíà èmi náà musa jíjá ti nọkíà wa ká change bó jẹ́ pé tó ti ọlọ́run ní pé kí ni eh, kí ló kọ̀ ẹ̀ ọlọ́run mimunaki awobaya chinko kòsí ọtí ọlọrun nìyà olùgbòdòdó chinko yẹn ni wọn pariwo gan torí ẹni mo fi láìkẹ wọn àfi chinki lọkì àwọn ọmọ oko so tí wọn bá rí báwo kòsí tó burú o ó ti yé nísìn yẹn ndé yóò lè fi parara wa ni gold gold and gold ẹ lè ṣe kí ni ẹ lè fi parara wọn. Ayafi, tó bá jásí pé ní wọn ò jura wọn lọ tẹ́lẹ̀ tún gbà ní ọwọ́ sọwọ́ báyìí mọ́jà méjì yóò dé sílífà àti sílífà náà ẹ̀ lẹ́sẹ̀ kínní ẹ̀ lè fi chéjì ara wọn àfi kí mọ́jà méjì yóò dé kínní kó de yẹn iyọ̀ àti iyọ̀ ẹ̀ lè fi ṣe kínní ẹ̀ lè fi chéjì ara wọn àyàfi kí mọ́jà méjì yóò àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nù dáná bíi ká àtàwọn tó wà nípò àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn àti àtọ̀lá inú àwọn nǹkan mẹ́fà tá ànábì ká àti tó wà nípò àwọn nǹkan yẹn ó ti yé nísìn nínú rẹ̀ náà ni tàbí dùn so ẹ lè fi wọn ẹ ṣì jẹ ara wọn n làbí dùn tí wàá kẹ́mi náà o ní àníyàn kẹ́ ta ni o ní àníyàn kẹ́ fẹ́ kí ni ẹ fẹ́ ta ni o ẹ lè dá o mo lè yọ nílẹ̀ àbídùn nísìn àbí kí n yọ níyọ̀ kí n lè gba nǹkan mi padà ó ti yẹ tí n bá yọ ó ti lò ó tọkọ rẹ̀ dájú padà fún mi yí àníyàn yíyá mi àmọ́ ní ẹ̀kọ́ abẹ́ ta ìwọ láàkì iyọ̀ sẹ́fọ́ ọ̀yọ́ máa mú jura wọn lọ àbí kí ló kọ́ ọ mr chef àti gini ẹ dangote mr sheva àti guinea na àyíká ìmọ̀ síbẹ̀ náà lẹ́dà o so mr sheva àti dangote wọ́n yàtọ̀ síra wọn ọ̀dà pé dangote ni wọ́n mú gan àbí ah mo ṣe mistake ẹ má bínú so mr sheva náà ni wọ́n mú gan wọ́n á mr sheva lọ́wọ́ ah mo ṣe ṣe mistake mr sheva mọ́ lọ́ra dangote mo fẹ́ rà ah, mr sheva ẹ eh, ẹ eh, dangote yẹn gẹ́gẹ́ eh, mr sheva yẹn They èmi like ẹ abẹ́ exchange wọ́n gbọ́dọ̀ jẹ́ kí ni wọ́n jẹ́ lè di ara wọn wọ́n gbọ́dọ̀ jura wọn lọ wọ́n gbọ́dọ̀ jura wọn lọ lóṣù wọn o wọ́n gbọ́dọ̀ jẹ́ lè lóka kọ̀ọ̀kan àbí mílìkì kọ̀ọ̀kan àbí agolo tòmátì kọ̀ọ̀kan ẹ̀ sì gbà ní yádán bìyẹ́dín lẹ́sìdógún ẹsẹ̀ instantly lẹ́ti gbà lọ́wọ́ ara yín. àwọn ọjọ́ yìí ṣe pàtàkì o àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn ọmọ ẹ̀ ń jẹ́ ribá so jẹ́ so torí àwọn obìnrin ọlọ́kọ́ sí tó ọba lọ lé kí ó lọ sọ́dọ̀ àbá kan máa béèrè ó ti yé kọ́ lọ béèrè tó ọba ti béèrè kó síra rẹ ni òǹgírí kò bí ẹni sinimá ní ìbákú ti mẹ́kò sábúrú omi ọlọ́wọ́ kan àgbà ìrìnkèbèrè ìyẹn lè gẹjọ ẹni tọ́mọ tí ó lò lọ ẹni tọ́mọ ẹ̀sìn kan tí ó lò ọ̀rọ̀ rẹ̀ fún fúyé díẹ̀ sẹ́ńtò tó fi ọmọ ọmọ kan lọ́kọ́ ẹ̀sìn yẹn torí pé ẹni tí ọmọ ọmọ lọ́kọ́ kófúrò lòún fi ṣeré òun kí ló fi ṣeré o kèfèrí iná gbére ló fẹ́ máa fi ṣeré o bá lọ kú bẹ́ẹ̀ ọlọ́kọ̀ọ́sọ wa bẹ́ẹ̀ sọtọ́rí ẹ̀rí pé answer ti ọkàn wa o èmi lásán ti kan lọ́wọ́ lọ́sìn kọ̀fẹ́ chájì ní sọ wá fẹ́ fi gbà tiẹ̀ mo lè fún ẹ̀ títí ẹ̀ bá ọ̀dà wa samsung tó máa tóbi yẹn ká fi chéjẹ ìyẹn torí pé kí ni ọ̀sìn ni ọ̀tẹ̀mí tẹ ọlọ́run ni báyọ̀ ọkọ̀ chájì mọ́ látọ̀sán yẹn ní sè máa gbé fún ọ ọtí ọlọ́run ni so kò sí rìbá mẹ́ wọ́n ti gbé samsung ìjọta ní forty thousand ó pé fún mi ọtí ọlọ́run ni kò sí rìbá bẹ́ẹ̀ lóyún o ibi àwọn tó fẹ́ fi tèmi sí tó fi láìkẹ́ so bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn wọ́n lọ́wọ́ ọ̀tá àlà àlà náà náà. ọmọ ẹgbẹ́ rẹ̀ nǹkan lè fà á kọ́yọ́ pé tí èèyàn bá ṣe wọ́n máa parọ́ rẹ̀ mọ́yàn nǹkan lè fà á. bóyá nìyẹn náà ti máa ṣerú ẹ̀ tẹ́lẹ̀ ó ti yé àbí máa ń parọ́ fìtínà tí wọ́n máa ń ṣe fún yàn ní ọ̀dọ̀ bá sọ̀rọ̀ lórí àwọn èèyàn ní sẹ́gẹ́ni wọn nígbà wọlé lọ́dọ̀ gbà súlẹ̀ mu kaza ọ̀dà ara àwọn ọmọdé wọn. so irú irú àdáwò tí wọn kó báyà wọn láyè rẹ wọn á rí ju àwọn èèyàn lójú òun sì kọ́ ló sí torí ẹ ìkànnù ó lè tẹ́lá gbóúnjẹ yẹn mẹ́ta kalẹ̀ wọ́n ló gbé kàkọ́ máa nú ẹ̀ ọ̀rọ̀ lè jẹ́ kàn wá sí ó nà kàn wá sí lé ó lọ wọlé ẹ̀ lé ó ti yọ wá lé ẹ̀ ìwọ lọ fà á o kò sẹ́ni kan tó fàyàn fún ẹ tọ́ gbàmí náà wọn ni ọlọ́run lè fi sàdánwò fún yàn tó wà bá dánwò ọlọ́run ni bíbà tí wọ́n parọ́ máa aisha pé ó ṣe sìnà o nìyí ó ti yẹ kí àwọn ọbẹ̀ lọ́ba kọ́lọ́ba kọ́ yọ̀ yẹn kúrò ń bẹ̀ kọ́mọ jẹ́ lọ́wọ́ máa ṣẹlẹ̀ torí ẹni tẹ́ máa ń sọ̀rọ̀ nǹkan yẹn kọ́kọ́ wọ rẹ̀ dáadáa kó wọ àwọn ṣẹ́ tí ń ṣe kó tó bàbá dẹ́wọ́ ọlọ́run ní jẹ́mọ̀ abẹ́ lọ́run lélẹ́rì ó ti ẹ́ pé á rìn létí bèbè rẹ̀ ni kó wọ dáadáa kọ́lọ́kọ́ sọ wà ń bẹ̀ wọ́n ń dáwọ́ gbé aṣọ fún télọ̀ tọ́ba bàjẹ́ kọ́ wa lọ́ra mí tí ò sọ fún yàn wọ́n ní sọ́dà àbọ̀yẹ kọ́ra mi ni àbíkọ̀ yẹ ká gbà mí lọ́wọ́ ẹ̀ kí pọ́ẹ̀tì kan níbi rántí láàrin yìí àmọ́ kí n sọ tó súnmọ́ kọjẹ́ fẹ́ẹ́ kí n ti má padà rí pé kò rí bẹ́ẹ̀ àmàdá lóhùn lẹ́yìn rẹ̀ padà pẹ̀lú òkúta ọlọ́run ọba ní jọmẹjọ ó ti yé tó yẹ bá ti rántí kí yẹn ni so ìdáhùn tí mo fẹ́ mú àyè yóò jẹ́ bẹ́ẹ̀ lójú méjèèjì náà tẹ́lọ̀ tẹ́lẹ̀ bá sọ fún ọgbà sẹ́ni tó bá ba sẹ́jẹ́ yóò sì gíní yóò dá padà ọgbà sẹ́ni tó bá ba sẹ́jẹ́ yóò dá padà so ìyẹn ni mo fẹ́ fi dáhùn tí mo rò pọ̀ yẹ kọ́ jẹ́ tó sì ní klọ́ọ̀sì nínú nípa pé pẹ̀lú òkú tọ́lọ́mù ọba tó bá di jọ́mẹ́jọ ọlọ́pẹ́ mi rántí kíkọ́ tiẹ̀ báyìí so tí máa ń àwọn irú báwọn so pẹ̀lú kòtò ọlọ́run bá á dáa lóhùn ní jọ́wéjọ́ lẹ́kùnrẹ́rẹ́ àmọ́ èyí tó súnmọ́ náà ni pé yóò dá padà tó súnmọ́ ni o ó sì kọ́ má rí bẹ́ẹ̀ kọ́lọ́ba kí ó sọ wa ọlá tá a la ara náà. alhamdulilayi gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ká máa ran àwọn yín rí ìbá lọ́wọ́. ẹ jọ ìbéèrè kan ló dá dáhùn last week àti dáhùn rẹ̀ rárá mọ́kàn tó fẹ́ sàlékún rẹ̀ torí pé àlékún yẹn ni yóò tún jẹ́ kó yá àwọn yẹn dáadáa bàtà wọn yẹn béèrè pé amọ̀kọ́ àlè mu ọtí wọn á béèrè pé tẹ́ bá fẹ́ fi síbi tẹ́ bá fi sògùn téèyàn fẹ́ mu alálẹ̀ ṣe àbúrò bá fẹ́ fi sògùn sí ara sí ọgbẹ́ ara èèyàn lè fi akọ́ọ̀ èèyàn lè fi sí láti fi alọ́yàtọ̀ sí mímu. sọ adẹ tó dáhùn pé kí wọ́n fi sún oúnjẹ tí wọ́n fi pírísàbù oúnjẹ àbí wọ́n fi sí oògùn wọ́n fi pírísàbù oògùn kankan kò yóò lè bá wa active àní kí mùsùlùmí ọ̀sìn kí ni kọ́ mọ̀ sí mẹ́rin la fẹ́ kàn mọ̀ sí. àwọn àbá mi gbà pé tó wáyé sí pé ní wọ́n bá fẹ́ fi sí oògùn ní tí wọ́n ò sí lọ́nà tó fẹ́ gbà tó fẹ́ fi rógùn yẹn sí tayọ̀ kí wọ́n gba ọ̀nà yẹn sẹ́mi táwọn sọ ní pé kí ni kí mùsùlùmí mọ̀ sí tẹ̀pọ̀ táwọn àkàbà sí ká ká wọ́n yàtọ̀ sí pé ọbẹ̀ pìsáàfù oúnjẹ kan o gidi náà ni kò pìsáàfù oúnjẹ àwọn oúnjẹ tó bá yẹ pé gidi náà ni kò tá yẹ nú agolo abidjan ni dandan kọ́ nìyẹn o àmọ́ ẹbẹ́ mi sí òkú tó jáde tí ó wúlò bá mùsùlùmí tẹ́gbọ̀n gbọ́dọ̀ pìsáàfù ẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbọ́n pìsáàfù rẹ̀ àwọn míì gbàánu àwọn àǹfààní pé tá a bá lò síbẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ẹ̀ gbọ́ mi yé. àkọ́kọ́ ni pé a fẹ́ lò ó láti fi mú àǹfààní ńláńlá kan wá ni ti tipa fẹ́ mú dàrẹ́tù kìí dẹ̀sí pé yọ hàn nínú oògùn yẹn ẹ gbọ́ mi yé ọ̀pọ̀lọpọ̀ oògùn oògùn tí wọ́n káàkiri yẹn wọ́n fi alcohol sí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹ̀yọ́ ní sáyẹ́nsì ẹ jẹ́rìí sí so wọ́n ní ni ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ò ní develop nínú irú àwọn àmà yìí àwọn ènìyàn sì ní aburú mi tí wọ́n ń kó wọlé fún alátara rú àwọn òògùn bẹ́ẹ̀ kan pọ̀ ẹni wọ́n wọ̀nyí báyìí so kése pé kése pé yóò yọ hàn nínú òògùn yẹn kò ní hàn kò sì ní túmọ̀ sí pé yẹn ti kí ni èèyàn mú nǹkan torí kò ní pààyàn láéláé wọ́n kàn fi pírísàfù rẹ̀ wọ́n wá ń lò láti fi ṣe kí ni láti fi pírísàfù kínní yẹn dẹ̀ ń kí òògùn yóò lè bá wúlò fáwọn èèyàn fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àrùn míì tabala nílò ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ni ó kù sínú àrùn tabasi lọ́pọ̀tunítì àti ṣe tá a bá ṣe lọ́nà yẹn kì í ṣe pé akọ́wọ́ ẹ̀rọ fẹ́ lò so láti fi mú nǹkan kan tó jẹ́ àǹfààní táǹfààní rẹ̀ borí kìnìún yẹn lásìkò yẹn àwọn àbá mi gbà ọtí yẹn àmọ́ àṣọlẹ̀ ìdọ́lódé náà tabari mùsùlùmí ti ń sẹ́nu iṣẹ́ bẹ̀ ó ti dọ́tí pòdúsì àwọn oògùn dáadé ṣé wọ́n sì fi kí n sì kiri yẹn ma kó máa di pé òun kankan ló sì wà nídìí kiri yẹn rárẹ̀ tì kó máa di pé àwọn alẹ́ ẹlòmíì gbà nínú àwọn àfa àwò tí ò takò so kọ́lọ̀bà kí o sọ wàmẹ́ ọ̀là ọ̀tá náà. ọ̀dọ́ ẹ̀wọ̀n ni ọmọ akọ́wọ́ o wọn ò sì ní o pé mo kọ́ òbí sọ̀gbọ́n ìyín wọn aráàmù ní kékeré àti ńlá rẹ̀ kí ni àrọ́ọ̀mù ni o a lè ti tún àdéhìí tálẹ́bí sọ fún wa nípa máa sàrọ̀ yẹnì kẹsìrìhù fakọ̀lélùhù àrọ̀ tó bá ti mú ọ gbé kékeré rẹ̀ mú so tó bá ti wí láàrin ọba apáyàn kékeré rẹ̀ ní ọ̀gbọ́dọ̀ sí kíni ọ̀gbọ́dọ̀ mú síbí kan ní inú ẹ̀ èèwọ̀ ni àmọ́ yàtọ̀ sí pé wọ́n fi sí nǹkan kan tó jẹ́ aláàlì tí ó jẹ́ sí pé kò ní hàn nínú kíní yẹn wọ́n sì fi sí nǹkan kan bẹ́ẹ̀ ni so kò sí tó burú bẹ́ẹ̀ kọ́ láwùtà lára náà. ẹni tó kó sí báńkì owó yẹn wọ́n wá kó wá kó sí báńkì bí ó kó bí five thousand sí báńkì wọ́n wá yọ bí owó kan tẹ́ pé nínú àwọn báńkì ló yọ owó yẹn tẹ́ pé owó yẹn ò ṣáà ṣe tí yẹn lè lọ bí kò yọ twelve naira náà iye tó máa kú ní owó yẹn kò ní jẹ́ iye tó yẹn lè lọ tó tí yẹn bá lọ pé ah, owó yìí òun òun fún báńkì fóun fún wọn pé kọ́ máa mú lọ tó o ṣáà máa kà á sí pé ó wọn àwọn báńkì yẹn lọ́wọ́ lórí ìgbà ìyẹn já ọkọ kejì ni pé ẹni tí ládùúgbò tó ń gbé àwọn oníbídí àlòkù rẹ̀ tọ́lẹ̀ máa ń wo iṣẹ́ ní àwọn àfa ẹ̀ẹ́n ìmáàmù tó máa ń kí jímọ̀ òun máa ń wo iṣẹ́ so wàá kí n kí irun jímọ̀ irun jímọ̀ tiẹ̀ máa fi ń kí zu so wọ́n lè sọ pé ẹni tí wàá kí irun jímọ̀ mo gbọ́ gbọ́ pé ẹni tí wàá kí irun jímọ̀ fún ọ̀sẹ̀ mẹ́ta pé ó máa di kèfè so ẹni tó máa di kèfè kó ti di kèfè tí wàá kí fún ọ̀sẹ̀ mẹ́ta so ẹni tó wá ń kí irun jímọ̀ yẹn nílé yẹn tí wàá gbé lọ kírun jímọ̀ ta ṣé irú ẹni ẹ náà ṣó ti di kébí bẹ́ẹ̀ pé ó rẹ̀ àwọ̀ ẹ láti kírun ní ẹ̀yìn àwọn tó ń wo ṣẹ́ ṣé ẹ náà ti di kébí. àkọ́kọ́ ni pé àdìs tó wà pé ẹni yẹn ti di kébí rí èmi ọ̀mọ́ àmọ́ àdìs ń bẹ pé téèyàn bá kírun jímọ̀ láàrin ọjọ́ láàrin ẹ̀mí ló kà léra wọn ọ̀rọ̀ rẹ̀ ń bẹ lérí ewu ó ti yé so ọ̀rọ̀ rẹ̀ ń bẹ lérí ewu tí ọba kírun jímọ̀ láàrin àwọn ọjọ́ mélòó kan léra wọn sàmì ìtọ́lọ́ ti di kẹfẹ́rí yẹn mi ò mọ àbíkẹ́ ní ìrántí. tó bá yẹ sí pé ní kò rí ibi tí ó ti kírun jímọ̀ mo wọn lásì lọ́wọ́ àwọn kẹfẹ́rí ní kírun jímọ̀ fún wọn bẹ́ẹ̀ tó sì hàn pé kẹfẹ́rí ni wọn tó dẹ̀ bá wọn sọ tí wọn ò dẹ̀ gbọ́ tí wọn ò dẹ̀ lẹ́rìí kankan bó ṣe lè kọ́ wọn tó bá kírun rẹ̀ nílé ńgbà yẹn ó ti ní excuse àkàdébì lọ sọ̀rọ̀ rẹ̀ nù ó ti yé ní tí ò ní lára àkàrà wọn kì í zu ó ti ní ọdúnrún ni òun náà rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tọ́rẹ̀ ẹni tó dé gíní ẹni tọ́rẹ̀ kiri òkè zuri ni òkè torí ẹ ó zuru tiẹ̀ kan bẹ́ẹ̀ agbára ju ẹni tọ́rẹ̀ kan so mo rò pé agbábọ̀ yìí yẹn kí ni aláwọ̀ kọ́ ẹni tó ní owó ní báńkì tó wà pé à tírì náírà kí ni n bó ni wọ́n gbà mo bú báńkì jàre padà o ó wò lè rí gbà lóòótọ́ àmọ́ ìrìn rẹ̀ ò ní yọ̀dà rẹ̀ fún wa tọ́lọ̀ máa ní kówó yóò tún kọ̀kọ̀rọ̀ àrò tírì náírà àfikún ọ̀ọ́gbà jáde tí ó di five two naira àfikún tí ó di five naira five naira bá sì gbà ó sì gẹ́ni bó lè gbà lẹ́nu atm lọ sí ẹnu káńtà.

àwọn àdìsẹ́gẹ́ mi lè gbowó yẹn wọ́n jẹ́ kẹ́mi lè ókun wọn tó o bá rí gba ó rí gba nù ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ ṣe kíni ọlọ́run ní orí gba nù kò gbọ́dọ̀ yọ̀ǹda rẹ̀ fún wọn tọ́lọ́ba ní orí gba wọn bá fi wá gba nǹkan rẹ̀ tó bí àárín yẹn sì jẹ́ ni wọ́lá ọ̀tá ààlà ààlà náà. last question. mm àbíké ẹni tó bá ẹni tó bá máa dé pé wọn máa òun lé wọn láti kọ́ fún wọn ìwé kó sọ wọn pé kàtà ń ṣe ọ̀dà tó ń wọṣẹ́ ẹjẹ́ mọ́ ẹni ò bá lágbára àti sọ fún wọn. ẹ alẹ́kọ̀ọ́ sọ fún wa tí ọba alágbára àti lè sọ fún wa so anábìyí ni kò máa fi ọkàn kọ́ kó wọn sì gbóhùn lágbára kò lè fẹnu sọ kò lè fọwọ́ kọ́ kọjá pé ọkàn ni ó kú kó lọ́dà ti di pé kò sọ́kọ́ lóun bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn so ọkàn ni ó fi máa kọ́ yóò wá kírun ní inú ilé náà adájọ́ bẹ̀rẹ̀ rà. lábẹ́ ìbéèrè ìbéèrè tó ti fẹ́ bẹ̀rẹ̀ ṣe nípa ayàkùnjì ìdè àti nípa eh, lílẹ̀ ìdè àwọn agent ìdè àkọ́kọ́ bẹ̀ nípa táyàkùnjì ìdè situation tó bá yẹ pé ìwọ ọ̀rọ̀ amárúwá fúnra ẹ̀ onímárúwá fásitì fúnra ẹ̀ wọ́n wá bá ẹgbẹ́ ẹ̀fẹ́ tó máa ma wà. tó èèyàn tó wá wá ẹ̀ èèyàn tó bá ẹgbẹ́ pé kó máa wá ẹ̀ kó wá ṣàgbémẹ̀ láàrin ẹ̀ pé gbogbo nǹkan tó bá pa amáfitì mẹ́ta ìyẹn ni pé kẹ́niyàn máa wà. pé gbogbo nǹkan tó bá pa fẹ́ẹ̀ máa fi sí mẹ́ta mẹ́mẹ́ta tẹ́lẹ̀ ẹ̀ máa fi sí ẹ̀ òun àti wọ́ ẹ ẹ máa máa gba ikú ọ̀la náà àmọ́ owó mẹ̀tẹ́nàt àti owó tẹ́ máa fi fún ọ̀gá lọ́wọ́ ẹ̀ tó máa máa fi ṣiṣẹ́ ọ̀dẹ́ dìde pé inú inú owó tó bá pa ẹ̀ náà lè fà wá pé ṣé yẹn ṣé ó bá ó bá ìlànà ìtura lọ. tó bá jẹ́ ibi ẹ̀ẹ́dẹ́jì nípa ti real estate mo mo mo fẹ́ bèrè bóyá situation tó jẹ́ pé ìwọ ni agent to get tó assist èèyàn rẹ láti get ilé for instance you are the middle man láàrin àwọn ẹni tó nílé àti ẹni tó fẹ́ wá gba ilé tó o bá wà ní situation pé ṣé ìwọ àdáni individual àti agent apart from pé o ti sọ pé iye tí láńlọ fẹ́ gbà kú yẹ tó lè negotiate pẹ̀lú individual rẹ pé iye báyìí mo fẹ́ gbà fún service mo rẹ dà fún ṣé ó lọ nínú ẹ̀sìn wọn. èyí tó hàn ni pé ẹni tí ọba gba owó lọ́wọ́ ẹni tó fẹ́ bá wálé ó lè gbà á lọ́wọ́ rẹ̀ pé mo fẹ́ bọ́ wálé ìgbé báyìí lọ́wọ́ ẹ̀. wọ́n dàtó lè lọ́dọ́ láńlọ́ọ̀dù pé nígbà yẹn wéyàn síbẹ̀ yín ti kíni nígbà yìí báyìí èyí tó hàn nù. tó bá gbà lọ́dọ̀ ẹnìkan náà méjèèjì kò ní aráàmù olóko sílẹ̀ kọ́ mọ́ pọ̀ sólè gbà lọ́dọ̀ àwọn méjèèjì at the same time mi ò tí ì mọ ẹ̀rí tó fi rinlẹ̀ àmì tó súnmọ́ ni pé tó bá balọ̀ dà méje ẹ̀rí síta kò sáà burú bẹ́ẹ̀ torí pọ́ bẹ́lẹ̀ yìí dúnadúrà ọba tọ̀hún náà ó sì ń jèrè méjì papọ̀ tọ́ba pa lọ́dọ̀ ẹnìkan ẹnìkan péré nù wọn pé ọ̀dọ̀ ẹni tó fẹ́ gba lẹ́ni kò ní pẹ́rẹ́mù rárá tí ò gbàdọ̀ lálọ́ àbọ̀ gbàdọ̀ lálọ́ ní kọ̀kọ̀ gbàdọ̀ kò ní pẹ́rẹ́mù rárá ìyẹn kílẹ̀ báyìí ẹ̀kejì wá ni pé tó bá gbà lọ́nà méjèèjì èyí tó súnmọ́ jù ni pé kò ní ní pẹ́rẹ́mù torí kó sóhùn méjì so but ẹni tí ó fi yẹn rinlẹ̀ so àti kà ipo lè gbara ọ̀nà méjèèjì yẹn direct ó gbà níwájú ó gbà ní ẹyìn so lè ṣe méjèèjì yẹn òtí tó súnmọ́ ni pé tó bá ṣe ẹni tó ra ọba pa five thousand sàásì mẹ́ta gírígí àbí four five sàásì mẹ́ta gírígí ìwọ nìkan ọ̀sẹ̀ kẹ́ni. èmi ó nìkan máa wá náà ṣe kí ni ìwà jìbìtì ni ọ̀nà owó ló máa fi dá ẹ gbọ́ ọ̀rọ̀ ló máa ṣe kí ni ìwà jìbìtì nu àwọn kan ni pé ṣé ó gbẹ́kẹ̀lé rẹ́ǹtì fún ọ ni àbí kí ló ṣe ẹ lámìlónà kò gbé rẹ́ǹtì fún èèyàn gbé fún kí ló ṣe. ó ní pé ó ní wọn lè bọ́ gbé rẹ́ǹtì náà nù hmm, tó ní ma fi sẹ́ ó gbé fún náà nù kọ́dà máa mi báyìí wálé fún ọ. ẹ ọ̀dà bẹ́ẹ̀ kí n igbe wọlé kí n igbe wọlé à ń n'ime siwa ní mùdọ́rábà nínú ẹ̀sìn wa tọ́jú ọ̀rọ̀ ọ̀nà mùdáraba lọ́ba gbé gbà kò ní láburú nú mùdáraba yẹn ni pé wà á kówó kalẹ̀ ẹnì kan wà lọ fi ṣe bísínẹ́sì ẹ ti lágírímẹ́ntì pé thirty forty ni o àbí seventy seventy thirty ni o irú yẹn ò burú ẹ gbọ́ mi yé àmọ́ àwọn nǹkan mi ò dé àwọn nǹkan mi ò ṣe kí ni yóò dé bẹ̀yẹn tó yẹ kó bá gbé mọ́rú ẹ̀ kalẹ̀ nígbè mùdáraba pé wọ́n á lọ lọ rà á kọ́ wí sẹ́ ó ti yé nísìnyí àjọ máa gbé wọn rẹ̀ sọ́nà mẹ́ta èmi ọ̀ máa gbà méjì wọ́n máa gba ẹyọ kan o ti kìí wọ́n máa fi kan o wọ́n máa gba méjì èmi ọ̀ máa gbé mi ọ̀ máa gba ẹyọ kan ọ̀nà yẹn náà wà gbé gbà tó máa bẹ́ẹ̀ sì yẹn wọ́n náà wọ́n fi kankan sí i túmọ̀ rọ́ sí níjọ́ tí àǹfààní bá dé ẹ̀gbọ́n mi yé níjọ́ tí àǹfààní bá dé wọ́n jọ pín àǹfààní yẹn bẹ́ẹ̀ jọ sọ ni níjọ́ tí aburú rẹ̀ náà bá dé wọ́n jọ sí kíni wọ́n jọ pín ni sẹ́ńgbọ́n tí wọ́n sọ nísìn níjọ́ tí aburú rẹ̀ náà bá dé wọ́n jọ pín aburú rẹ̀ ni látọ̀jú rẹ̀ nísìn wọn ò dà tí wọn sí kíni tí wọn dà àbí mọ́rúwá bàjẹ́ ẹni tó ní mọ́rúwá ló tún sí ẹgẹ́dẹ̀ ní sí ìwọ náà ní rere tẹ́ ẹ̀ bá sì ta kálukọ́jọ fara ọjọ́ fara gbà so àwọn nǹkan tó wọ mùdọ́rábà ní ọ̀padà àwọn kálọ́nà yẹn náà fi gbà so tó bá jẹ́ sí pé ní ọdún máa wẹ́gẹ́ níkan ní mùsàárà àbí àlùmùsàkọ́t irú yẹn ní ó súnmọ́ pé ọ̀rọ̀ márùwá bẹ̀rẹ̀ náà lè gbé wọ̀ kéèyàn ọmọ báyà kúnlẹ̀ lómi mu kó fi gun nǹkan jáde àbí kọ́ máa bá mi kọ́ máa bá mi fún omi ní igi ní omi mu ó ti yé kó fi zù àbí kọ́ máa bá mi ro ilẹ̀ ó ti yé òun yẹn ni muzara kó fi yọ nǹkan jáde so àwọn kama tó yẹn pé ní nǹkan àgbélẹ̀ ni ẹni tó lóko lọ́gbọ̀dọ̀ sí yẹn kọ́ wọ́n mi nínú ọgbà yẹn ẹni tó lóko lọ́gbọ̀dọ̀ sí yẹn àwọn kankan tó yẹ sí pé ní ẹni tó fẹ́ ṣiṣẹ́ lọ́gbọ̀dọ̀ sáwọn yẹn irú yẹn lè sìn tá a bá fojú ayá tá a bá fojú irú ọ̀kadà wo ó sì kí bẹ́ẹ̀ arúgbẹ̀ yẹn ní ọ̀wọ̀ ó ti yẹ nísìn ó sì kọ́ yẹ kí bẹ́ẹ̀ lọ tó bá yẹ kí bàbá wọn ọ̀bẹ̀ yẹn kò ní ní problem àmọ́ ní àwọn nǹkan tí kọ̀dẹ̀ ní jẹ́kọ́ ọ̀nà tẹ̀lé bí kalẹ̀ pé àwọn apin lọ́tọ̀ pé tó bá fẹ́ pin ní seventy thirty ọlọ àmọ́ ẹ sí ọ̀nà mẹ́ta ìkànnì kò ní lọ́kàn pẹ̀lú yẹn seventy thirty ẹ pé ní seventy thirty so níjọ́ tí aburú rẹ̀ bá dé náà ẹ jọ̀wọ́ gẹ́gẹ́ ni ẹ jọ̀wọ́ ara gba ní seventy thirty náà ni àmọ́ kò bí kalẹ̀ ní ẹ pẹ̀sọ́nà mẹ́ta ẹ jọ fún hmm, kíní yẹn ìrójọ́ padà sí kíní yọ padà wọ́ ó ti yẹ ní sìn yọ padà wọ́ torí ẹ̀ tó bá fẹ́ ṣerú yín o so àwọn abọ́ padà sínú tíra àwa lọ wo ìtọ́ bá bá mu nínú òwò tánàbí ti sọ fún wa tẹ́lẹ̀ sọlá àlùwàsálà èwo lọ́jọ́ lójú méjèèjì torí kó ti fẹ́ jọ òrò méjì wọ́n fẹ́ jọ mùdáraba ó sì fẹ́ jọ bíi àlùmọ̀sára àbí àlùmọ̀sàkọ́ọ̀tù sọ̀rọ̀ àwọn òkè ìwo máa bá lọ nínú àwọn òwò yẹn lójú méjèèjì abẹ́ rẹ̀ ni wọ́n wà ìdájọ́ tó bá wà lábẹ́ yẹn ni wọ́n ṣe kẹ́rin wọ́n gbé أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا